iléeṣẹ́ asọ̀rọ̀mọ́gbèsì education ọ̀gá nínú gbogbo ohun ìdánilẹ́kọ̀ọ́ lílànà iléèwé ìròyìn léde yorùbá. ẹ kú ojúmọ́ ẹ kú àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò radio education èyí ni ìròyìn léde yorùbá ẹ wá nǹkan kí ẹ fìdílé kí ẹ gbọ́ kókó inú ìwé ìròyìn yìí. àwọn oníṣẹ́ ẹwọ́ ní ìlú abome kalavi wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí àwọn oníṣẹ́ ṣe ń ṣe ìṣètò àti lọ ìdánwò ìparí iṣẹ́ wọn. tá a bá kò níbẹ̀ a ó lọ ní ìdánilẹ́kọ̀ọ́ ní orí àìsàn iṣan ara tí àwọn ẹlẹ́yìnbó ń pè ní autism kí ló ń fà á kí ni nǹkan tí àwọn òbí lè gbé ṣe ní orí àìsàn yìí a ó fún yín ní àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nínú ètò yìí. tá a léwe paraku ẹni tí ó jẹ́ ọ̀gá ní ilé yunifásitì paraku ọ̀gbẹ́ni Bertrand Sogbosi òun ni wọ́n mú ní ọ̀gá ní iléeṣẹ́ àbójútó oúnjẹ iléèwé yunifásitì paraku kí ló fa ipò kejì tí ó gbà ní iléèwé yìí kí tí a bá bọ́ sí nínú ètò yìí ẹ gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́. a sọ fún yín wípé àwọn ọmọdé wọ́n lọ iléèwé ẹ wọ́n ní ìdánwò tán gbéṣẹ́ àwọn oníṣẹ́ ọwọ́ ní ilé ní ìlú abomekalavi ní àkásátó wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọdé gẹ́gẹ́ bọ́n ṣe ti lè lọ ìdánwò yìí iṣẹ́ ọwọ́ tán kọ́ gẹ́gẹ́ bọ́n ti lè ṣe é gbà gẹ́gẹ́ bọ́n ṣe kọ́ nínú ìwé gbà wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ náà àwọn ọ̀gá tó pàṣẹ fún àwọn olùkọ́ wọn ní abomekalavi ó mú un wá sí ní etí gbọ́ àwọn ọmọdé yìí wípé tí ẹ bá kọ́ iṣẹ́ ní orí ìwé tẹ́ ẹ bá padà tí ẹ bá fẹ́ wá gbé e ṣe ní ara nǹkan tí ẹ kọ́ gẹ́gẹ́ bí mẹkáníìkì gẹ́gẹ́ bí télọ̀ nǹkan tí ẹ fẹ́ gbé ṣe tí ẹ kọ́ ó yẹ kí ẹ mọ̀ ọ́ ní ìdí èyí ni ìjọba wá gbé ètò tí wọ́n ń pè ní QCM e ìdánwò yìí jáde fún àwọn olùkọ́ àwọn tó jẹ́ ọ̀gá ní àbómẹ̀kálávé wọ́n fún wọn ní ẹ̀kọ́ kí wọ́n lè bójútó iṣẹ́ wọn tá a bá kọ́ ní orí cqm a ó padà wá lọ ní ilé dòtò síkẹ́kọ́jí trois a àti b níbi tán ti gbé ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn àwọn ènìyàn wọn ní orí àìsàn kí iná lè gbé ṣe tí àìsàn ìfọ́npá ẹ̀ẹ́ tí àwọn olóyìnbó ń pè ní tension àìsàn kànsẹ́ tí àwọn olóyìnbó ń pè ní àti àwọn àwọn oníyorùbá ń pè ní ọ̀yàn ọmọ kí ni nǹkan tí àwọn ènìyàn lè gbé sí àwọn àìsàn yìí àìsàn abẹ́ra la máa ń pè é lédè yorùbá àìsàn abẹ́ra ni wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn gẹ́gẹ́ bí wọ́n rí arábìnrin kan wọ́n sọ fún arábìnrin kì í ṣe wípé tí ọkọ yín bá gbé owó fún yín kí ẹ lọ ra nǹkan ní ọjà ẹ ó ti jáde ní ilé ẹ ó gba kẹ̀kẹ́ ẹ tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ àìsàn lẹ́ ń tì sí ara láìmọ̀ tẹ́ ẹ bá jáde nílé ó yẹ kí ẹ rìn tí ibìsọ̀ ibìsọ̀ mélòó kan méjì mẹ́ta bẹ́ẹ̀ táwọn eléǹbó ń pè ní kìlómẹ́tì tẹ́ ẹ ṣe kìlómẹ́tì kan méjì mẹ́ta kí ẹ rìn nínú vọ́n kẹ́ ẹ tó lọ gba kẹ̀kẹ́ gbogbo ìyẹn ló ń ṣiṣẹ́ ní àgọ́ ara tó ń jẹ́ kí àìsàn kì í fi jókòó ní àgọ́ ara nípa ìdí èyí dókítà wa ṣe àlàyé fún wọn wípé àìsàn ìfọ́npá tí wọ́n ń wò yẹn tí wọ́n ń pè ní tension àìsàn kan ni tó ń jẹ ènìyàn ní abẹ́ ara tí ẹ̀yàn yìí fara sí ìjọ́ tó bá dìde lámọ̀ wípé a ah, àìsàn yìí bẹ̀rẹ̀ àbí kànsẹ́ àìsàn ọyàn ẹ̀yin náà tí ẹ ò bá ṣe àtúnyẹ̀wò rẹ̀ tó péye kí ẹ mọ̀ wípé nǹkan bẹ́ẹ̀ wà ní àgọ́ ara ìjọ́ tó bá bẹ̀rẹ̀ la mọ̀ mọ̀ wípé àìsàn dé tó bá sì dé tán apá kìí ka. tọ́n ọ̀rọ̀ yìí a ò ní rí i fún yín jù bẹ́ẹ̀ lọ nípa oní àìsàn ìdè ọkùnrin kan ṣe àlàyé wípé àìsàn cancer du sein tá ń pè ní àìsàn ọyàn ọmọ ó pa ìyá tòun ní ọdún tó kọjá èyí ló jẹ́ kí òun kó wá níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí kí òun wá kí òun wá gba ẹ̀kọ́ òun ọ̀mọ̀ wípé irú àìsàn bẹ́ẹ̀ ń bẹ ní àgọ́ ara ìyá tòun ńgbà tí àìsàn yìí dé apá ò mọ́ ìyá ẹ̀ ṣe bẹ́ẹ̀ ó fi lọ ọ̀rọ̀ yìí jẹ́ nǹkan tó dùn ún òun ló jẹ́ nígbà tó gbọ́ tán fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní orí àwọn nǹkan tó ń bẹ ní àìsàn ara ó sáré ó wá ní sikẹ́ sikẹ́ trois láti wá gbọ́ àlàyé. tá a bá kó ara a ó kọjá lọ ní wùlọ̀gẹ̀dẹ̀ a ó lọ gbọ́ àlàyé ní ẹnu ọ̀gbẹ́ni wa ní orí nǹkan tí wọ́n lè gbé ṣe ní ara àìsàn tó ń pè ní autism àìsàn iṣan ara wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òbí wọ́n sọ pé àwọn ọmọdé tó ní àìsàn iṣan ara yìí kí ló dé tí wọ́n ń yọ wọ́n ní àwùjọ ara ẹni wọ́n ń yọ wọ́n kò nínú ẹgbẹ́ ní ìdí èyí ìjọba ilẹ̀ Benin ó mú ìjọ méjì oṣù kẹrin ọdún tán fi ń ṣe journée mondiale de l'autisme ó mú ìjọ yìí ó fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ènìyàn ní orí àìsàn yìí kí náà lè gbé ṣe fún àìsàn yìí ìdánilẹ́kọ̀ọ́ wo náà lè ṣe fún àwọn òbí ọmọ ní orí àìsàn yìí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn wọ́n sọ fún wọn wípé tí ẹ bá ti ní bí ọmọ ní kékeré kí ẹgbẹ́ wa lè dòtó kí wọ́n ṣe àyẹ̀wò tó péye pàṣẹ àwọn àìsàn kan wọ́n ń bẹ ní àgọ́ ara tó ń bá iṣan ara jà tí kì í bi kí làákàyè ọmọ kó pé òun ni àwọn máa ń pè ní aláìbọ̀ ara àwọn ọmọ eh, ìwìn eh, eléyìnbó ń pè ní autism ọmọ tí ara ẹ̀ ò pé ọ̀gbẹ́ni wa kan wà ń bẹ̀ ó ní òun èyí tó dùn òun nù rẹ̀ òun gbé ọmọ tòun lọ léèwé ọ̀gá rẹ̀ sọ wípé ọmọ náà ti ń béèrè ọ̀rọ̀ jù tá a bá sì mú gbogbo ojúmọ́ dúró tá a fi ṣàlàyé ọ̀rọ̀ kan fún kì í yé gẹ́gẹ́ bí ìdí èyí òun ò lè gba ọmọ yìí síléèwé ìgbà tó sọ bẹ́ẹ̀ fún ọmọ náà bàbá rẹ̀ ọdún ó mú ọmọ rẹ̀ padà sílé. Si ìdí èyí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ wọ́n sọ ìjọba orílẹ̀-èdè Benin ó sọ wípé iléèwé wa iléèwé àkọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ tọ́ ní ní àlà sọ wípé ọmọ tó péye ló gbọ́dọ̀ lọ léèwé àti ọmọ tí ò péye èèyàn ló bí ẹ̀mí kan ni ó yẹ káwọn náà kí wọ́n lọ léèwé ọdún kan ọdún méjì ọdún mẹ́ta kan ti kì í sí àwùjọ ẹgbẹ́ tí wọn bá ti kì í sí àwùjọ ẹgbẹ́ níbi tí gbé ń sọ̀rọ̀ tí ń ṣe kinní ó ti lè jí làákàyè ọmọdé yìí ó ti lè jí iṣẹ́ ara ẹ̀ kí nǹkan tó ti sá pamọ́ tí kò bí kí ó jẹ́ ọmọdé láwùjọ kí gbogbo àwọn nǹkan yìí kó jí. tá ní orí àìsàn autism a ó kọjá lọ sí iléèwé yunifásitì paraku ní iléèwé yunifásitì paraku ọ̀gbẹ́ni wa bókọ̀ tó ti jẹ́ rẹ̀tọ́ ọ̀gá olùkọ́ iléèwé yìí òun náà mú wípé kó máa wá darí gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan ilé oúnjẹ nǹkan gbogbo nǹkan tẹ àwọn ọmọléèwé yóò jẹ ọmọléèwé yóò àwọn tó wọn kó wọn lọlé ni wọn kó wọn nílé kó wá lọléèwé ni táwọn òyìnbó ń pè ní sèkú senu wọn ní kó wá kó wá darí rẹ̀ kí fa ifasehin yìí fi ọ̀gbẹ́ni wa yìí kì í sì ṣe bẹ́ẹ̀ yóò tún padà tí ó wá jẹ́ directeur général iléeṣẹ́ yìí ọ̀gá iléeṣẹ́ senu yìí kí ló fà á ọ̀gbẹ́ni wa tó ń bẹ níbẹ̀ ó kọjá fi oyè agbófinró ó fẹ́ lọ ní ilé agbófinró wa ní ìlú àjàṣẹ́ tí àwọn òyìnbó ń pè ní député ipò yìí kò lè pàápọ̀ pẹ̀lú ipò agbófinró àti ọ̀gá ilé oúnjẹ iléèwé paraku gẹ́gẹ́ bí ìdí èyí wọ́n ní kó mú ibìkan ó mú ilé agbófinró wọ́n bá ní kí rẹ̀tẹ̀ ọ̀gá tó pàṣẹ fún ilé olùkọ́ paraku kọ́wákọ́wá bójútó gbogbo àwọn nǹkan tó jẹ́ ilé oúnjẹ ní ìlú paraku. tí a bá kò ní èyí a ó lọ sí ní ẹ̀yìn odi gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn odi ọ̀gbẹ́ni matthew yóò mú wá sí ní etí ìgbọ́ yín. ẹ kásán ẹ kásán lérí rédíò wa éducation lílu Benin a lọ ìlú Lomé ní Togo àbálọ̀hún ìpàdé lákùkànṣẹlẹ̀ lílu Togo ní ọ̀sẹ̀ kọjá ni mínísítà wọn yìí ń pè ní Gado Tsanpeji òun gba iṣẹ́ sọ́kàn pẹ̀lú ìrànlọ́wọ́ bank islamic de development yà ń pè ní BID wọ́n sọ̀rọ̀ sí ìlọsíwájú iléèwé wọn ké wọn kọ́ ọmọ iléèwé wọn ìfà ké ni wọ́n jẹ́ kókó fún ìlọsíwájú yunifásitì ìlú Togo wọ́n sọ gbogbo yẹn sínú ìwé lákùnkàn ní ọ̀gá ìwà aṣọ́jú wa yóò jẹ́ ọ̀gálákù Ibid ìlànpẹ̀lẹ̀ Nabil Galeb ó fọwọ́ sọ́kàn ká sọ pé ó wà fún owó ká fún ràn án lọ́wọ́ fún ìlọsíwájú iléèwé yunifásitì ti ìlú Lomé ní àgbọ̀yẹn là sọ pé ká sọ sétí yín abasi kò rí bẹ́ẹ̀ a lọ ìlú Senegal ìlú Senegal wọ́n ṣe ìpàdé lákùkàn fún iye ọ̀sẹ̀ wọ́n ṣe ìpàdé lákùkàn lọ́sẹ̀ ó kọjá nílùú Senegal ní wọ́n sọ̀rọ̀ sí iléèwé gíga alábàáṣe ti ònìyàn wọn wọ́n sọ̀rọ̀ sí ìlọsíwájú gbogbo iléèwé kéwọn àṣegbà ní wọn fún ọ ní ìmọ́tótó ìmọ̀ gangan bí wọ́n á ṣe gbà ní ìjọba á ràn wọ́n lọ́wọ́ iléèwé alábàájíṣe bí wọ́n á ṣe gbà ni ìlọsíwájú á wà lérí kí wọ́n wọ́n kọ́ ọmọdé wọn léléèwé ní gbogbo wọn ìpàdé náà wọ́n ṣe lé ọ̀sẹ̀ kọjá ní yé ìpàdé yẹn yóò kọjá lé ọ̀sẹ̀ yẹn kọjá wọ́n fọ̀ sí ònìyàn ònìyàn fẹ́ kọ́ ọmọdé wọn líléèwé ònìyàn fẹ́ gun pàtàkì yẹn òun lè ṣe fún ìlọsíwájú ọmọ iléèwé ìjọba kò náwó nánà ẹ̀ wọ́n fún wọ́n fún gbogbo yẹn tó ìlú Senegal ní ìyẹn la gbọ́ làmọ́ sọ pé àsọsíétì ìgbọ́yin ẹ kú ìjókòó ẹ kú ọ̀rọ̀ lé radio ìwà education nílùú Benin nílùú Kútọ́nù ẹ ṣeun ẹ ó kàlẹ̀ gbogbo ẹ̀yin tó jókòó tí ẹ gbọ́ ètò yorùbá ní ẹ̀kúnrẹ́rẹ́ ní iléeṣẹ́ radio educ action tí wọ́n bá bi yín wípé ta ni ó jẹ́ kí ẹ máa gbóhùn wa ní orí afẹ́fẹ́ ọ̀gbẹ́ni wa zamba fẹ̀dínà ló jẹ́ kí ẹ máa gbóhùn wa ní orí afẹ́fẹ́ ta ni olùkàwé ètò yìí tó jẹ́ kí aríwé yìí kà òun ni gloria ajivesode alùkóso ètò yìí òun ni Ulrich Vital àkọ́tànjì tán bá níta ló mú ròyìn yìí wá sí ní etí ìgbọ́ yín kí ẹ ní Leoto Olábísí Adolphe àti ọ̀gbẹ́ni Mathieu Apẹ̀mí òun ló jẹ́ kí ẹ máa gbọ́ òun wa ní orí afẹ́fẹ́ ní ọjọ́ òní a ò ní rí i fún yín jù báyìí lọ ó di ní ọ̀sẹ̀ tó ń bọ̀.